متن الرسالة للإمام ابن أبي زيد القيرواني رحمه الله ونحن في باب البيوع باب البيوع وما شاكل البيوع فوصلت قراءتنا في قوله رحمه الله ولا بأس ببيع الطعام القرض قبل أن يستوفيه ní ìjọ tó ti lọ ibn abi zayd al-Qayrawani ó ti ṣàlàyé fún wa wípé láàyò ansar fi àgbẹ̀ fàlà yadkhulu dhalika fima yahrumu min bay'in ta'amin qabla qabla lọ. ìtì tó ń sọ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé gbogbo ntí ó nídìí kéèyàn ó access yìí ni pé kéèyàn ó kà àbí ká wọ̀n pẹ̀lú pẹ́rẹ́gì àbí ká wọ̀n pẹ̀lú òṣùwọ̀n béèyàn bá rà wọ́n tí ò tí wọ́n wò tí ò tí sọ pẹ́rẹ́gì sí tí ò tí kà èèyàn ò lè ta fẹ́lómi títí tí ó fi di wípé ẹ ń tọ̀hún ó ta ó ka irú àwọn nǹkan bẹ́ẹ̀ kó sì mọ̀ wípé ni ó ti pé. wọ́n sọ nígbà náà lánàá wípé níbi ìjòkó tó kọjá wípé àfi sápẹ́ ń tọ̀hún bá ta tí ó ta níta makil àwọn mọ̀zún àwọn àpèjúwe rẹ̀ oníkẹ́yìn ó ta kó ra ìgbàdo àbí bàbà ni pé ẹ bá ń ta ìgbàdo bàbà mẹ́wàá ló fi ta àbí kílò mẹ́wàá kílò ńlọ fi tà á àbí ẹ bá ní gé màtíríà ọ̀pá méjìlá ọ̀pá ló fi tà gbogbo àwọn nǹkan tá a sọ yìí ẹ̀rìkùgbà tí ó tí ó tí ó rà tó wí ni pé ọ̀pá pẹ́rẹ́gi àti kílò tó bá ti rà á kó tó di wípé ní ọjà wọn ò bọ́ sọ́dọ̀ ẹni tó rà á wọn gbàdọ̀ kọ̀ǹfàmù wípé ní ǹjẹ́ àwọn pẹ́rẹ́gi mẹ́wẹ̀ẹ́wá òun pé àbí kò pé ǹjẹ́ kílò mẹ́wẹ̀ẹ̀wá òun ǹjẹ́ wọ́n pé àbí kò pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olópin ìgbà tí wọn ò bá tí ì sọ pẹ́rẹ́gi sí àbí kán gbé lórí òṣùwọ̀n ẹni tó rà tí ò tí ì wọ́n òun nítorí wọn ò tí ì lè tà á títí tí ó fi wípé wọ́n wọ̀n tán lóòótọ́ wọ́n ti parí àdéhùn wípé àwọn ó tajà fúnra wọn àwọn ó rajà lọ́wọ́ ara wọn ṣùgbọ́n irú ọjà bẹ́ẹ̀ tí wọn ò tí ì wọ́n kò tí ì bọ́ sí. Si àkàtà ẹni tó rà á torí tó bá sọnù nígbà wọn ẹni tó tà á òun ni yóò ní kàsára rẹ̀ kàsára rẹ̀ òfo rẹ̀ ò tí ì bọ́ sí ọ̀ndà ẹni tó rà á sẹ́rẹ́ àti ẹni wípé ní náà nàbí sallallahu alaihi wasallam àǹbẹ́ mala yadmanu nǹkan tí yóò bá tí ì bọ̀ bí náà yìí ni pé tí ò tí ì bọ́ sí ọ̀ndà kàsára èèyàn èèyàn ò lè tà torí pé algónúmù bèlò wórùn benefit máa ń follow liabilities ní ẹni tó ṣe pé tí nǹkan ń bá sọnù òun náà ni yóò ṣòfò rẹ̀ òun náà ló yẹ kó jẹ èrè rẹ̀ so ní báyìí ìgbà tí wọn ò tí tí wọn ò tí wọn tí wọn ò tí kàún kò tí ì bọ́ sí ọrùn ẹni tí ó rà títí tí wọn fi kà tí wọn fi rà àfi gẹ́gẹ́ bá sọ lánàá lánàá méjì ọ̀nà àkọ́kọ́ ọ̀nà wípé ẹni tí ó rà ń gbò sọ fún ẹni tó ta wípé àwọn ti yọ pẹ́rẹ́gì mẹ́wàá ìfẹ́ ti pé ọlọ́ ti pé ọ̀dà mo ti gbọ́ kò kò nídìí pé òun yọ ńgbà tẹ́tí ló ti pé òun ti pé náà nù àjẹ́ pé ó ti àgírí òǹkà ẹni tó ta so ẹni tó ta nísìnyí yóò máa dà gẹ́gẹ́ bíi mọ̀ndúbù rẹ̀ rẹpùsẹ̀ntétìfù rẹ̀ ìfẹ̀ntì sojú rẹ̀ àti pé rubel tẹ̀ntó ráhùn tó bá ta kò yẹ kí láì fi ó wà níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní tí ò ní mú láìfi lọ́wọ́ òun náà ní kó tó pé ní ibùdó àwọn nǹkan tá máa ń tà ní ta pẹ́rẹ́gì àbí ta kílò náà àbí ta wíwọ̀n ọ̀gbà tí wọ́n rà wọn ò rà bẹ́ẹ̀ wọn ò rà bẹ́ẹ̀ àwọn kan rí i pé èlé ìlé kọ̀ọ̀kan ìlé kọ̀ọ̀kan pẹ́rẹ́gì àmì ìlé kọ̀ọ̀kan àgbàdo tí wọ́n máa ń lé gbàdo kalẹ̀ àbí ìlé kọ̀ọ̀kan ọkà bàbà tí wọ́n máa ń lé kalẹ̀ ló kàn dé pé èló ni ìlé kọ̀ọ̀kan jùzáfà nù ohun tó yẹ ká wọn àbí tó yẹ ká ká wé tá a rà á ní pẹ̀lú wíwọ̀n àbí nípa wíwé tì rẹ̀ a kàn rà á níra pa èló nílé yìí tó tá bá ti lè ṣe òwò lórí pé ẹ bá ń kó ilé kan tó àyẹ pé ẹ̀ ń tàn wọ́n ti ó ti wọnú àkàtà rẹ̀ tó tó bá ẹran jẹ ni àbí nǹkan kan ṣẹlẹ̀ sí lágbàdo bí àbọ́ká bàbà bẹ́ ẹni tó ra òun òun ni eh, ni ó san padà because ó ti wà nínú ìkápá rẹ̀ torí ilé ìtàn bá tà báwọn tàn bá tà bá ẹni tó rà wọn ó lè tà even though bí ò bá tẹ tí ẹ gbà sọ torí tí wọ́n tà ní bẹ́ẹ̀ òjò záfà ní nǹkan tí sẹ́ríà ńlá tó ń gbìyànjú àti sọ́nà ni wípé ní ntí èèyàn ò bá ntí èèyàn ò bá tí ì kápá rẹ̀ ntí èèyàn ò bá tí ì ní kápá yẹn ni pé tí ò tí ì wọnú agbára yẹn tí ì tí ì wọnú àkàtà yẹn tí ò tí ì wọnú ìní nǹkan tẹ́yìn á ní èèyàn ò lè ta gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní wàlá tàbí máa lẹ́sà àìndàkà àti sí nǹkan tẹ́yìn ò kọ̀ǹtóró èèyàn ò lè ta èèyàn gbọ́dọ̀ ta ẹni tó ra nǹkan tí wíwọ̀n àti yíyọ tí ò tí yọ tí ò tí wọ̀n ipa rẹ̀ ò tí kàkè tí gbà títí tó fi di pé ó yọ àfi tó bá sọ wípé ní ó tà àbí ó rà jù záfà nìyí ni pé randomly ńlọ rà kí èsì ni <laughs> wọn so ọwọ́ tá ń sọ yí pé ní nígbà tó ti sọ lẹ́yìn tán pé àwọn gbogbo nǹkan tí ò bá tí ì bọ́ sí àkàtà ẹ̀yìn èèyàn lè èèyàn lè ta èèyàn lè transfer nǹkan èèyàn lè transfer mi lè kíyà rẹ̀ ìní pé ownership èèyàn lè transfer rẹ̀ sí third party mo yẹ pé ní kò tí ì ní nǹkan onísìn so nǹkan tí èèyàn bá tí ì ní kò lè kò lè ta wá ní pé but àwọn nǹkan kan ń bẹ sọ pé ní kò wọnú irú àlàyé tá a ti ṣeun òdìkejì ẹni pé àwọn yìí tá a máa kà yìí èèyàn lè ṣe ni pé èèyàn lè èèyàn lè ṣe àwọn nǹkan tó kàn wá ní kò wá lábá tàbí bẹ́ẹ̀ ìtọ̀ àmì alqarbe oúnjẹ téèyàn yá kì í ṣe kó nísìn èèyàn yá ni ẹ̀rẹ́ kan yá mi ní àpò ráìsì kan àbí àpò àpò ọkà bàbà kan ló yá àpẹ gbogbo nǹkan téèyàn bá yá èèyàn ó da nǹkan téèyàn ń yá òun èèyàn ó da padà ni the moment téèyàn bá ti yá nǹkan tó tẹ́ńtọ̀ ń tá a yá lọ́wọ́ rẹ̀ sì bá pé òun ti yá wa èèyàn ti ó ti kíní òun ti wà ní abẹ́ àṣẹ nítọ̀hún tó tó bá fà mí nǹkan bá ṣe ẹni tó yá òun ni yóò ọlọ́kòkò rẹ̀ mí fún so irú ẹni bẹ́ẹ̀ téèyàn bá yá oúnjẹ kódà bó sọ oúnjẹ tá so èèyàn lè ẹni tó kó tó di pé ní wọ́n wọ̀n. fakadhalikum bákan náà qala al-mu'allifu rahimahullah wala ba'sa bi shirikati kọ́mpìnì partnership yìí ni pé kéèyàn ó fẹ́ fi nǹkan dókòwò ṣẹ́ríkà gbólóhùn ṣẹ́ríkà mùsálásù ní ọ̀nà mẹ́ta ni ìyẹn lè gbà pé ìmọ̀ ṣàríkàtù gẹ́gẹ́ bí mu'allifu ti sọ níbi bifatin shim وكسر را أو الشركة الشركة ويقول ṣín yóò gba fatiha bọ̀tún rọ yóò gba sukun tàbí àṣírkà kí ṣín yóò gba kẹsọ̀rọ̀ kí rọ gba sukun ìkíní kejì ní mẹ́tẹ̀ẹ̀ta lógatún mahfuz lóga tí tí ó wà rádà ní èdè lárúbáwá ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe lè ta wa nǹkan tá a máa ń wọ̀n tá a máa ń scale ní ìtẹ́pá àríyá ni láì tiẹ̀ tí wọ́n bákan náà ni èèyàn lè nǹkan oko tá a ra wọn bóyá nǹkan oko tá a ra tá a sí wọn tá a sí scale rẹ̀ a lè sọ fún ẹni tí a lè fi jọ ṣe partnership ká fi jọ dókòwò papọ̀ ká fi jọ dá okòwò papọ̀ bóyá pẹ̀lú ẹni tó ta ni àbí eh, sọ́rí pẹ̀lú eh, ẹlòmíì ni àbí ká fi ṣe ntánpẹ̀ ní mọ̀bọ́rábà pápọ̀júwe ní ìsìn èèyàn ra oúnjẹ bóyá àpè àgbẹ̀ wípé a fẹ́ ra àpò ráìsì mẹ́wàá àgbẹ̀ ni pé o ti bọ́ so àwa ti wá àti ní ẹnìkan ẹnitàpẹ̀rọ̀nọ́rà àbí lébọ́rà tó ń fi àgbàdo tó fi ṣe òwò òun ni ó kó àgbàdo láti ibì kan láti ọjà ibì kan lọ sí ọjà ibì kan láti lọ tà so ntí ó bá tà á dá èrè tá a bá jẹ á dá sí ìdá bóyá fifty forty ni àbí thirty seventy ó depend lórí agreement wa tá a bá jọ ṣe so irú irú oúnjẹ tá a rà bẹ́ẹ̀ láì tí ì ṣe wípé àwọn sínú àbẹ̀zẹ́rì kẹwàá ni pé kò sí láìsí láti jẹ́ kó jẹ́ òun ó subject matter partnership wa tó a lè fi ṣe. bákan náà àtàwọ́líyà yìí ni pé bẹ́ẹ̀ òtáwọ́líyà oríṣiríṣi bẹ́ẹ̀ òní ń bẹ bẹ́ẹ̀ òtáwọ́líyà bẹ́ẹ̀ òmùrọ́báhà bẹ́ẹ̀ òmùzáyádà àti bẹ́ẹ̀ àlùwàgbéyà bẹ́ẹ̀ òtáwọ́líyà òní sell at cost price kéèyàn ta nǹkan ní déédéé iye tá a rà sọ́tọ̀ jèrè so kò sì kò sì sọ́ọ̀tì ó ra àpò ráìsì mẹ́wàá ní one hundred thousand naira ó sì pè lágbájá yìí pé ráìsì tí mo rà ní lọ́dọ̀ lágbájá pé yóò rà onípòhùn rà hundred thousand ni mo rà so ẹ mú hundred thousand wá so ẹ jẹ́ pé ẹni sáà tà fún ni ó lọ gbé ni ó lọ ra ráìsì nísìnyí táwọn lè yànnà sell at cost price so mo rọ́ bá hà. Only sell at uh, predetermined uh, profit kéèyàn ó tajà wípé eh, ó sì ti fi nǹkan kún ó ti fi nǹkan tí ó jẹ lérí ó ti fi kún so gbogbo àwọn kan wáyé ìdẹ́wòlà mànáàtì ni wọ́n ní pé àwọn kátàkárà tó nídìí àmánà àpèjúwe bẹ́ẹ̀ olùmọ̀rọ́ bá a ọ̀nà pé kéèyàn ó ra àpò ráìsì mẹ́wàá ó ra àpò ráìsì mẹ́wàá ó sì pẹ́ ní tí ó ó ti ó ti ó ti gbà ó wá fẹ́ tà ó sì pe ẹni tí ó rà àbẹni tí ó rà á pè fún fẹ́ ra àwọn ráìtì sọ fún pé iye báyìí ló bá dé láti ibi tí mo ti ń kó bọ̀ láti ilẹ̀ tápà fàpèjúwe one hundred I mean ten bags of rice gbogbo tí mo gbé e dé Ìlọrin one hundred and twenty thousand naira ni àtọwọ́ ọkọ̀ àtọwọ́ oúnjẹ àtọwọ́ hòtẹ́ẹ̀lì tó sàn gbogbo ẹ̀ dé dé Ìlọrin so òun náà sì fẹ́ jèrè eighty thousand naira so yóò ta ní ìlónù two hundred thousand naira ṣùgbọ́n òmùrọ̀ ọba hànú so ó sọ fún báyà potential buyer wípé ìbáyìí ni gbégbédébì so káwá rẹ̀ á lè ṣe báyìí pé òkè òun sì fẹ́ jèrè thirty thousand naira yóò máa jẹ́ one hundred fifty thousand naira àti pé yóò ta ten bags of rice at the rate of uh, yóò ta ten thousand ten bags of rice for one and fifty thousand naira so a sì lè ṣàlàyé rẹ̀ pé iye tó gbé e dé lọ́rin one twenty so ìrètí ẹni tó tà jẹ thirty thousand naira so bẹ́ẹ̀ ò mọ̀rọ̀ bá a òun náà nù. bẹ́ẹ̀ o almuzayada òun auction sales auction public uh, sale kọ́ ẹ pé ní bóyá showroom ọkọ̀ bí wọ́n ti ń ta mọ́tò abẹ́ni tí ń tán ta àbí àwọn nǹkan èlò ilé iron ni blender ni gáàsì ni àti gbogbo ọ̀dà eh, digestori táǹtà kọ́ ní pébì kan níbi tí wọ́n ti máa ń ta ní public eh, sale ẹ pé wọ́n rèétì commodity kan bóyá ọkọ̀ pápẹ́jì pé ọkọ̀ tó wà lórí igbá yìí so kí ẹ máa wá kọ́ máa wá eh, gífù bíl bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ láti lowest price lápèjì wọlé pé ọkọ̀ ní pé one hundred thousand èso ni pé one hundred ni pé two hundred ni pé five so bí wọ́n ti máa rate ẹnu títí títí títí so one million so the last bidder ẹ̀ka pé on low ló over highest bid òun náà ni yóò ní mọ́tò tí ò ti sí ẹni tí ó ó propose more than nǹkan tí last bidder tó propose yàtọ̀ pé tó sì tẹ ẹni tó ní ọkọ̀ lọ́rùn ìṣòwò tàgbọ̀ tí ò bá tí ì tẹ lọ́rùn tó yóò tó máa yóò tó máa kọ́ ni one million one million one million tí ò bá jẹun tó tó fi kún àbẹ̀ pé ìdá kó kó tà àti kó kó káńtà pẹ̀gbẹ̀ kó yóò rí píìkì ẹ̀ báàkì sí kọmọdítì rẹ̀ nù tí ò bá tí tẹ lọ́rùn tí bá tẹ lọ́rùn tó yóò jáyá dànù public option ẹ̀jọ́ zù. ẹ̀dínzù ọ̀n ṣe ọlá ìkan àtàlára kó máa bá arákùnrin kan fàkérò ni ó gbé kádàhù wá ní pé bí nǹkan táǹkì ní kádàhù ni bí iye tó ń ṣe sọ̀rọ̀ sọ́làm ẹ̀ńtọ̀ òun lọ bá ní sọ̀rọ̀ sọ́làm yìí pé òun kan òun fẹ́ gba sádàkà fẹ́ gba sàárà àlẹ́ kan sọ̀rọ̀ sọ́làm pé èyí tó fi gba sàárà ọ̀ ní nǹkan tó lè máa tà Islam wa encourage laziness at ẹnìkan ọ̀ ní kankan tí ọ̀ lè kà ní ọlọ́wọ̀n ní àti ọ̀ ní kankan lé ó láti gbá sí àtàwọn àti ń jẹun lọ́wọ́ mú gbà ń wá àtọ́sí mo gbá dé ìjọba sọ̀rọ̀ sọ́lá mi pé ní máa ń lẹ́sẹ̀ ẹ̀ṣẹ́rì àti ọ̀kadì àká ní òòrà ìgbà yìí tí fi ń jẹun so ẹnìkan ní pé ẹ̀hóà àlẹ́ àbìdì náà rè ẹnìkan ní àmì mọ̀ zayid ẹ̀ṣọ́ lè فأخذ النبي صلى الله عليه وسلم منه دينارين وأعطاه القدح فقال لصاحب القدح هذا ديناران اشتري بدينار قدحا ثم اتجر بدينار صلى الله عليه وسلم so ọba mú dínà kó fi ra ìgbà so lẹ́tù adiri bóyá ra ìgbà nǹkan lọ́dọ̀ ní tí wà lọ́wọ́ nàbí níbo mi ó sà fi ra ìgbà tó ìsún ní dínà rò ní lápò so dínà rò ló fi ṣe òwò tọ́lọ́sì bárakà sínú blessing òun náà padà di ọ̀kan lára àwọn olówó inú àwọn sàábé tó ná àwọn ọ̀nà àti ìmọ̀ fi ń kánsẹ́ẹ̀lì àwùjọ òun náà ni eléyìí salawatu rabbi wa salamu alayhi muzayadan bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ à on sell at uh, uh, the low price okay discount they will uh, discount uh, sell wàgbéyà the board uh, the board kéèyàn uh, rí i pé kó lọ nílẹ̀ kó dowó kó lọ nílẹ̀ kó so uh, bóyá ní discount tí wọ́n máa ń sọ bóyá ọjà kan ti pẹ́ lọ́dọ̀ ẹni tí tó ní àánú business ni pé n tó dáa fún business kí product kan kó má máa remain lórí igbá for many and some are gbàtà kọjá ní last week àrí kìíní gbàtà kọjá ní next week so yóò give a wrong impression wípé ní àwọn oníṣọ́ọ̀bù yìí wọn yìí tà so kí ló dé tí wọn yìí tà bóyá torí pé ń ṣe gíṣù ni bóyá tí nìkan ni so eh, èèyàn ní but at least is not sound enough good enough fún wọn tí ń tajà kí nǹkan máa jẹ́ pé lórí ìgbà rẹ̀ sani pé ní ẹ̀rọ kó sàtẹ̀ máa lọ so kó kákúrà kó kó nígbà rẹ̀ wà á ní kọ̀ àti ẹ̀pẹ́ ní ìdá ah, láti reduce tó látara ní pé wà bẹ́ẹ̀ ni discount àgbọ̀dọ̀ low pricing àwọn kan tó máa ń fà kí kí price ó lò òun ni àwọn commodity tó bá sọ wípé ní expiration date rẹ̀ ó ti súnmọ́ bóyá oògùn tí wọ́n ti ṣe láti twenty sixteen sápòjúwe tí wọ́n ní yóò yóò di òní yóò di òní december twenty twenty tó báyìí wà lórí gáyésì dìsín òkúta ń tà ní one hundred naira wọ́n lè tà fifty naira àmì kan lọ́dẹ̀ kan fifty naira ó pè wọ́n ju kí wọ́n destroy oògùn lọ tí ó bá tẹ́lẹ̀ di december twenty twenty wọn ò gbọ́dọ̀ ta irú oògùn bẹ́ẹ̀ mọ́ so àwọn anáwó bẹ́ẹ̀ òun bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ olùwà bẹ́ẹ̀ àná òtún náà gbọ́ àwọn tá a sọ yìí àtàwọ́líyà òní sell at the uh, production cost yèyé tá a rà káfíńtà káfíńtà bẹ́ẹ̀ ni so èèyàn lè ta níta sí lọ́nu èèyàn lè ta oúnjẹ tá a máa ń wọ̀n tá a máa ń scale àbí nǹkan tá a máa ń kà but àti kà àti wọ́n èèyàn lè ta even though bí wọ́n bá ti sí wọ́n náà tá a pè ní táwọ́lì ẹ̀ nìkan sígbà tí èèyàn ṣe ìkọ́mọ̀ ẹnìkan tí èsì èèyàn yìí ni pé sígbà tí èèyàn kéèyàn fi léyìn rọ́pò ara ìntọ̀hún òun náà ni ni ó jẹ́ bákan náà àlè ìkọ́là ìkọ́là òun náà ni bẹ́ẹ̀ alimusitara nǹkan tá a rà ká tà fún ẹni tí a rà ní ọwọ́ rẹ̀ nítumọ̀ rẹ̀ nu ẹ̀yùwà ẹni sìn èèyàn ra ten bags of rice àpò báàgì àpò ráìsì mẹ́wàá òní ńlọ́ra tó padà wá àdìsáde pé ní òun ò ní ìdí báàgì mẹ́wàá mọ́ so ó fẹ́ dá padà so ìkọ́là eh, eh, different contract so yóò lọ bá ẹni tí ó rà lọ́yà pé òun ò ní di eh, kìíní báyìí mọ́ so ìgbà tó pọ̀ òun ò ní di ẹ̀ mọ́ ó rí ti agirimẹ́ǹtì tí wọ́n sì dá owó ń tàn padà padà fún un ó lè jẹ́ ẹni tó rà ó ní ló fẹ́ dá padà ó lè jẹ́ pé ẹni tó tà ló fẹ́ káńsù eléyìí ìkókóró ni wípé ní ìkọ́là ni wípé ní kéèyàn ó rìpíìlì sẹ́ẹ̀lì téèyàn ti méjì pẹ̀lú lọ́dọ̀ tí èèyàn ta àwọn gbogbo àwọn yóò ní pé wà lábáṣà bí ṣíríkàtì pàtàwọ̀lìyàtì pàlẹ̀kọ́làtì fìpàámi àlùmọ̀kìlì ọ̀bùlà kọ́bùdìrì gbogbo àwọn eléyìí àlè èèyàn lè ṣe pẹ̀lú oúnjẹ tààrà táàtì táàtì wọ̀nyí ni pé kọ́bùlà ìsìfà èyí kọ́bùlà ìsìfà èyí. sọ̀gbọ̀tọ́ tó padà nìyí pé ní.

بخطر أو غرر في ثمن أو مثمون أو أجل فلا يجوز هذه قاعدة ابن أبي زيد كان يقول: بوبون تنجى عقده بوبون تنجى يعني في contract بين kátàkárà sell how ìjára wọn náà ni pé kéèyàn ìdá rẹ́ǹtì rẹ́ǹtì àbí kéèyàn háyà nǹkan àókè ọ̀rọ̀ à ìjára níbí yìí kéèyàn ó kéèyàn rẹ́ńdà ni pé ìjára tòlùbẹ́ ìtọ́lọ́ àkọ́r ṣùgbọ́n máa ń pè ní in the common language lónìí wọ́n pè ní leaf lease àwọn háyà háyà ìdá háyà pọ̀jù nínú táàmù lọ́ọ̀. lẹ́sì ní ẹni kọ́ńtrákì pé a fẹ́ rẹ́ǹtì ilé àbá a fẹ́ rẹ́ǹtì ilẹ̀ tó bá ti lè ju ọdún mẹ́ta lọ lease agreement nù so eléyìí ó gbọ́dọ̀ jẹ́ with deed ìní pé agreement seal signed and deliver kòtò pé a fẹ́ rẹ́ǹtì ilé àbá a fẹ́ rẹ́ǹtì ilẹ̀ ní ntí ò tó ọdún mẹ́ta oṣù kan ni o oṣù méjì ni o oṣù mẹ́ta ni ọdún kan ni ọdún méjì àti díẹ̀ gbọ̀n eléyìí. Eh, gbogbo àwọn eléyìí eh, nínú kìíní eh, rẹ́ǹtì ni ni wọ́n pè wọ́n so ẹnu bí dàbí sẹ́ẹ̀dì kẹrẹ́ ni pé gbogbo tí ń jẹ́ afẹ́ tajà ni o àbá afẹ́ rajà àbí afẹ́ tilé rẹ́ǹtì àbá afẹ́ fi mọ́tò rẹ́ǹtì àbí afẹ́ rẹ́ńdà sáfíìsì wípé àgbàlagbàjà ti sẹ́ kápẹ́ńtà la fẹ́ kó bá a kalẹ̀ ni àbí bíríkìlà la fẹ́ kó bá a máa lé ògbélé náà kó sọ́ńdà yìí jára àti kẹrọ́ọ̀ gbogbo ìkéyìí tá a kàkà lè tó bá ti lè ní xapọ́rù nínú alxapọ́rù huwa kúlù máa lam yúta yaqan gbogbo nta àbá fi wà certain wípé kìíní ya ó wà uncertainty uncertainty ó wà lára àwọn major factor tó máa rẹ́ndà contract invalid uncertainty. Ìfipápẹ̀jọ́ mm, yẹ pé ní kẹ́nìkan ni pé àṣẹ́rì mi ń ka hàbí sàyàrọ̀ bìmá arbaḥu mi ń tẹ̀jáàrọ̀ tí ń alqadimah mò ń retí consignment kan ọjà kan láti Dubai pẹ̀lú ògbọ́lọ́n tó bá dé tó o ní màá fi san owó mọ́tò yìí. so so eléyìí nísìnyí kátọ́rù nù kọ́sí lam yóò tàyà kọ́nù bí ọjà wọn ìdílé bí òní dé àfihàn tó bá dé tó bá dé bí ó tà bí òní tà àfihàn tó bá tà yóò jèrè ni àbí kò ní jèrè àfihàn so uncertainty nù gbogbo tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ fatọrù nù ẹni aw gharar aw ẹ náà ni àkọ́kọ́ njahala uncertainty ẹlẹ́kẹ̀jẹ̀ gharar huwa máa tuyukina walakin ṣúkẹ́ ṣúkẹ́ sí salamatihi káwọn pé yes ó wà nílẹ̀ but ṣé a lè a lè deliver rẹ àbá ń lè deliver rẹ ibi tí wàhálà wà nù kẹ́nìkan bàbá ní pé ok ọjà ń bẹ ní èkó àfi rí pé ọjà yìí lóòótọ́ ọ̀bó láti transfer ọjà láti èkó dé lọ́rin lásìkò covid one nine covid nineteen so eléyìí ń nísìnyí hmm? so yìí nísìnyí ambiguity nù ambiguity wà ní because ambiguity ni pé ẹni tí ò dá wa lójú ọjọ́ òkùnkùn arab ti ọjọ́ òkùnkùn ọjọ́ dáàtì ọjọ́ òkùnkùn so ọjọ́ òkùnkùn ni fàyàwọ́ ni any ambiguity anything tí a pè ní ambiguity ọjọ́ òkùnkùn ló wà níbẹ̀ so àwọn yìí wọ́n rí i pé wọ́n fẹ́ẹ́ jọ gambling medicine kí ló fà gambling because gambling ni pé ní gbogbo both party wọ́n enter into that country with two options either kò lose out or kò profit. so ìsàmì eh, èrè kò win kò vasa either go win all or go lose all ìkànnì méjèèjì náà ni so tí o bá ti sá tẹ̀ ẹ́ láti mọ̀ pé láti mọ̀ pé ẹnìkan gbọ́dọ̀ ètò sátẹ̀ ni pé ẹnìkan gbọ́dọ̀ lùsì ẹnìkan gbọ́dọ̀ win so táwa ti máa bẹ́hùn àdéhùn rọra ń bẹ. so tó eléyìí àwọn méjèèjì tá a sọ yìí ìmọ̀ kátọ́rù yìí ni pé jahala awọ́gọ́rọ̀ pé àìmàmàdájú pé ibi kéèyàn ra ẹni tó fẹ́ ra nǹkan oko nísìn afẹ́ ra iṣu afẹ́ ra iṣu àti rí lórí ebè lóòótọ́ but early stage ni àwa ni kókè ẹ máa ka iṣu yìí ẹ máa ka iṣu yìí iṣu tó ṣẹ̀ ń tó ṣẹ̀ ń eh, tó ṣẹ̀ ń tó ṣẹ̀ ń ta nǹkan àti àti táàmù àwọn àgbẹ̀ ni iṣu tó ṣẹ̀ ń ta ó ti fẹ̀yìn lóòótọ́ ó ti fẹ̀yìn ó sì ti ń ta but kò tí ì gbó kò tí ì gbó àwa tà àbí ah, ìgbàdo ló dúdú lọ yìí màṣá látàbàràkàlà tẹ bá rí igi rẹ̀ táyẹ̀pẹ́ ní igi kòkó la fẹ́ la fẹ́ lò ní àníkà ẹ̀ta but kì í ṣe igi kòkó la fẹ́ lò ìgbàdo gangan la fẹ́ lò a ti wá rí tí àwọn àgbẹ̀ bá rí igi àgbàdo ní pẹ́ ah, pẹ̀lú ògùn ọ̀nà ìgbàdo yìí yóò yọmọ dáadáa so wọ́n tẹ̀ wá ń yọ ọmọ ńlá ní pété ìgbàdo yà á ta ẹ̀mọ àgbàdo fún yín àwa ta níta ìgbàdo tó ti yọmọ tá a ti tá a ti já pẹ̀lú náà pè ní bẹ́ẹ̀ wọn sì máa rọ̀ ọ́bùlà bòdú wíṣọ̀ láàhìá nǹkan oko láì tí ì make sure wípé ó gbó kì í tí ì gbó eléyìí àgbọ̀dọ̀ tà torí wípé ní rárò ń so bí ó so bí ó gbó bí ó gbó ẹnìkan ò mà ó ti yọmọ lóòótọ́ bí tata bá dé lọ́la tí tó jẹ́ tányán tí ní àbá àyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn yìí ń wá ní pé both hator àti rárò wọ́n lè wà ìmọ̀ fi ìsámanì ní pé Eh, consideration táwọn ń pè ní price inú economic táwọn ilé nǹkan ń pè ní price so owó tá a fẹ́ fi ra nǹkan o kátàrò lè wọ̀ bákan náà ní kátàrò lè wọ̀ how masmunin ó lè má jẹ́ pé ní ohun tá eh, owó ni ló ní wàhálà ló láàyè kọ́ jẹ́ pé ní nǹkan kan tá a fẹ́ rà náà ni ok owó ni a fẹ́ ra ọjà a fẹ́ ra mọ́tò mọ́tò yìí one million so àníkókè àti ra owó ni ọ̀tá àti ìrí irú àjàtà rẹ̀ wọn ò sì sífà wọn ò wípé ní prescription rẹ̀ ní náà ọkọ̀ kìíní kan rẹ̀ pé pẹ̀lú ọ̀gọ̀dọ̀ yín ta ọkọ̀ kan fún yín ah ẹ bá rí ọkọ̀ náà gbàgbé so àmọ́ ìtẹ́rà one million ni káwá kó one million kalẹ̀ àti pé ọjà bẹ́ẹ̀ kì í ṣe ọjà wípé ọ̀pọ̀rù wà nínú nǹkan tí tà fẹ́ ra ọ̀pọ̀rù wà gọ́ra rò ẹ jùlọ àánú rẹ̀ tó máa fi mọ́nù nù bákan náà ìmọ̀ ànàkátọ́rọ̀ àbíkọ́rọ̀ wọn lè wà nínú ajal kẹsàn-án sì ni pé a fẹ́ ta ọjà fún yín pẹ̀lú ògo ọlọ́run owó rẹ̀ ó dìgbà tí ògbà tọ́lọ́run bá ní kí covid nineteen ó tán so pẹ̀lú ògo ọlọ́run máa rí owó àbí nta tàfin yóò dé wọ́n á ti parí covid nineteen pẹ̀lú ògo ọlọ́run yóò dé àfi ajá lónà tó ń gbọ́ ní covid nineteen ó tán. Allahu ala ẹnìkan mọ̀ so gbogbo àwọn tó bá rí báwọn so irú àwọn ọjà bẹ́ẹ̀ la yajuzu wa kullu aqdin wa kullu aqdi bay'in aw ijaratin aw kira'in eh, bi khatarin aw ghararin fi thamanin aw masmunin aw ajalin fala yajuzu ay haramun fala eh, yajuzu fala yajuzu iyun eh, haramun ni ah, yóò máa yóò máa jẹ́ so irú bẹ́ẹ̀ ò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò màdùmúnù àtọ́rí bẹ́ẹ̀ ò fásid ò náà ni. qala rahimahullah wala yajuzu bẹ́ẹ̀ ò al-gharar gbogbo tí ń jẹ́ bẹ́ẹ̀ ò al-gharar so mùkọ́rọ̀ nù gbogbo yóò tún kà tún fẹ́ emphasize ẹni pé àníṣe bẹ́ẹ̀ ò al-gharar haramu ni láyàjú tó níbi pé haramu ni ẹ̀ tó bá tajà tó bá ilé ní gharar nínú àbí khatar nínú nítí àwìn ni pé kò ta nǹkan kan so ẹni tó tajà ní ìsọ ni pé tó bá di parí covid nineteen nìkan kò sọ́jà ń bẹ̀ o so ọjà tá ń tà ń kó padà sọ́dọ̀ ẹni tó ta kẹ́ni tó ra ọjà kó sì gba owó rẹ̀ wàlá bẹ́ẹ̀rù ṣẹ́yìn màjúhùlín gbogbo ntí tá a bá mọ̀ so a lè ta wàlá ìlà ajalín màjúhùlín gẹ́gẹ́ bí a ti fún wa ní àpèjúwe wàlá yẹ jùzù fi alboyur atadilis àwọn nǹkan tí ò wá tọ́ nígbà tí wọ́n bá ń tajà òun ní tadilisu kí ni wọ́n ń pè ní tadilisu òun náà ni kìtìmánu àìbín fi silaatin kìtìmánu àlàáib fi silaatin yaani an yakuna albai'u alima máa pè ní mọ́tò yìí ẹ̀tì ẹ̀rọ mi ni nǹkan kan ń ṣe é nǹkan kan ṣe kò gbádùn wọn nípa ẹ láti tà kó lọ nílẹ̀ tó tẹ̀dílé sònù àtẹni tó wà pé ní ẹran yìí ń sàárẹ̀ tó ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà ó wá tà fún ẹni tí ó fẹ́ máa sin ẹran tẹ̀dílé sònù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni dífẹ́kìtì àìbù dífẹ́kìtì tí ẹni tí ń tajà bá mà kó wà lára nǹkan tí òun fẹ́ tà tí ó sì tí ó sọ fún ti tó fẹ́ rà so irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe tẹ̀dẹ̀lẹ́sù so irú ọjà bẹ́ẹ̀ la ẹ̀jọ́zù. wàlá àlgéṣù bákan náà gíṣù tọ́ nínú ọjà àlgéṣù fìlbẹ́ẹ̀ huwa khaltu shay'in bi ghairi jinsihi khaltu shay'in bi ghairi jinsi onigishunu so uh, deception nu mm. ó ti ó ti ó ti ṣe jàmbá jàmbá bíi kéèyàn ó èyí tá máa ń sọ níbi wípé ní àwọn àmì àwọn ó mú ẹ̀gúsí wọn ó fi rò pọ̀ mọ́ ẹ̀gúsí lílọ̀ pé wọ́n máa ń rò pọ̀ mọ́ gàárì gíṣùnù àbí àbí ata gúngún pẹ̀lú osùn so gíṣùnù èlùbọ́ gbódò pẹ̀lú èlùbọ́ su èlùbọ́ láfún pẹ̀lú èlùbọ́ gidi gíṣù òun náà ni àwọn eléyìíhùn gbogbo àwọn tá a sọ bákan náà wàlá alxilaba tó fi bẹ́ẹ̀ alxilaba yẹ alxadiya bilkẹ́dìrì fi saman hadithu almunqidh radiyallahu ta'ala anhu so òun ọlọ́run ọlọ́run ṣe ọlá rẹ̀ wípé ní bíréènì rẹ̀ ó ó kò mọ yó kí n kápùtù ẹ̀ báwọn kò mọ yó so àwọn èèyàn tó hàn pé kò mọ yó tó bá lọ rajà so wọn ò wá wọn ó dì sí ìfọ ẹ ọjà tí ò ju ten naira lọ wọn á lè pè ní twelve naira fún so wọn ó wọ́n sáré mi sọ pé ní àwọn chíìtì rẹ̀ tó wà lè bá ní sọ̀rọ̀ sálà ń gbé báyìí báyìí ànábì wà ní sọ̀rọ̀ sálà tó bá ti rajà kó máa pé ní láàkìláàbà láàkìláàbà kó má chíìtì mi o tó bá ti wí báwọn tó bá ti wí báwọn so tó bá padà rajà níta tó bá padà mà wí pé wọ́n ti ṣàbòsí fún un tó yóò da ó ní ráìtì automatically kó da ah, láti lọ gba owó rẹ̀ so àlìkìláàbà ni alikẹ́dẹ́bù fi sẹ́mẹ̀nì kéèyàn ó parọ́ iye ọjà kéèyàn ó parọ́ iye ọjà eléyìí náà ó dàkálà sí àwọn tí wọ́n máa ń tajà pẹ̀lú halfu aláyè báyìí làwọn ta tí èsì ṣe tí èsì ṣe bẹ́ẹ̀ eléyìí wọn là ń da wàlá xadíyà tó xadíyà nù wàlá xadíyà tó èyí gbọ́dọ̀ èyí gbọ́dọ̀ khadi'atu wàlá alkhadi'a khadi'a ni an yakhda'a almustari fil kalam wọ́n ní pé a tẹ bá ra kínní yìí ọ̀pọ̀lọpọ̀ tá a máa ń tẹ́ aṣọ ni pé tẹ́ báyìí lè ra kódà mo fún garanti wípé ìgbọ̀n tán bá rí lára yín wọn abẹ́rẹ́ bolẹ́ ti rà àbí kínní tí wọ́n fi ń fọ tọ́lẹ́tì tó báyìí lè kán lásán àbí àwọn àbí àwọn nǹkan tá fi ń fọ táìsì àti gbogbo nǹkan so kéèyàn sáà kéèyàn ṣe àpamọ́bóró sí nǹkan tí ó fẹ́ ta kò ṣe láìsí kẹ́ni tó fẹ́ tajà kó ṣe áájò kó ṣe ọ̀yàyà kó sì tra àti introduce uh, ọjà tí ń tà fún àwọn tí wọ́n bá fẹ́ rà pọ̀ tó bá ilé di wípé ó wá sọ nǹkan tí ó entice ẹni tó fẹ́ rà ẹ pé ní ó ó ó influence decision rẹ̀ ó influence decision rẹ̀ ṣòro eléyìí òun ṣẹ̀rí àní wípé kò tọ́ tó bá lè padà dé ẹ̀ dìkítàtì pé ǹdẹ́ntàn wí fún òrí bẹ́ẹ̀ so onírájà ti padà ó fẹ́ jọ nǹkan tí àwọn onílọ́wọ́ pè ní expert opinion expert opinion yes ẹni tó yẹ kó mọ nǹkan wàá ṣe pàápàá jùlọ lọ́pọ̀lọpọ̀ ọgbà alimusẹ́rì fi agilabala court ọmọ sábà ní ìfọ̀kànbalẹ̀ sí ẹni tí ń ta nǹkan because wọ́n bìlífù pé bóyá ti ń ta òun àlẹ́ sọ yẹ kó mọ̀ nípa rẹ̀ ètò tó ń wá tó ń ṣe pàtàkì jù àtàní tí wọn bá rí appearance ẹlòmíín gbà míì so pápọ̀jùwe ní sàn tí wọn bá rí ṣàbábù àwọn ọ̀dọ́ tàbípa eléyìí bá a ṣe ń wò yìí ó dàbí pé ó gbẹ́sìn yìí mùtẹ́símù ni ẹni tó dúró déédéé nú ẹ̀sìn ni ọ̀pọ̀lọpọ̀ yẹn nígbà míì tí wọn bá wọnú ọjà tí wọn fẹ́ ra nǹkan tí wọn bá ríru ẹni bẹ́ẹ̀ èyí ti fọkàn sí ẹni tó rí báyìí ó yẹ kó ṣe é fọkàn sí dọ́dọ̀ ọlọ́run kò tí ò agbára torí àkáfù aláyẹ̀dẹ́ kọ́lá fi ọmọ mi kọ́ ọ̀lẹ́ sallallahu alaihi wasallam ìdá tómìnà khana torí pé appearance rẹ̀ ti sọ ní pé ní ẹ̀fọ́ kàntán mi ẹ̀fọ́ kàntán mi so appearance ẹ̀ níwáyé ń táìsì gbogbo ẹni tó bá mọ̀ tó mọ importance irú appearance rẹ̀ mashallah tabarakallah ọlọ́run ní pé mọ̀lítàhì onírúgba ní sòkòtẹ́rẹ́ ò tó lẹ̀ àtà rí àmì wípé yes ẹni yìí mm. ẹnìkan tó gbọ́ ẹ̀sìn yìí tó sì ń déédéé ni so eh, àmọ́ náà ní ti sọ fún wa ní pé àmínù ni mí o so ẹ wá bá mi deal àwa torí eléyìí ohun wọ́n ẹ̀ ń táìsì wa á lọ tó bá ilé wà míì tó yàtọ̀ sí ta rò ó sí ó ti di khadiya ó ti di mọ̀nàfẹ̀kì ìdàn láyà yusuf ilbẹ́yì àtẹ̀dílẹ́sù àtẹ̀dílẹ́sù ni pé ń dákẹ́lá pé tẹ̀dílẹ́sù wípé kó kó kìsìkìtì máa nù áìbì kó pa áìbù àìtó àìṣedéédé àbùkù tí ń bẹ lára nǹkan tó fẹ́ tà tó sì mà tẹ́ àbùkù lára kìíní yìí kò tà so tó bá fẹ́ ra mọ́tò tó bá fẹ́ ta mọ́tò àlòkù kò sọ fẹ́ntàn pé àlòkù mọ́tò yìí so táyà táyà ẹgbẹ́ rẹ̀ yìí ò da táyà ilé ìyàsẹ̀sẹ̀ rà lóko ìpósù kan kìíní kan ń dún gorogoro lábẹ́ rẹ̀ kìíní so yùn àfi àfi tó yẹ pé ní aibu tó àzọ irú tó àìsàn tó tó kílà nípa tí o nídìí káyé ẹni tí ó ta ọsàn eléyìí fún ó fẹ́ ra mọ́tò àlòkù ó o ti rí pé eh, windscreen rẹ̀ o ti o ti crack yóò tó bá padà rà bá délé wá ní pé àwọn ọ̀rà kìnìyàn máa kí ló fà á eh, ẹni tó tà ó ti jàǹbá òun gíláàsì ẹ ti fọ́ bọ́ǹbà ẹ ti ó ti ó ti kúrò ó ti fẹ́ rí gàǹgà tó wọn àpẹẹrẹ eléyìí òun nídìí kí ẹni tí ó rà eh, kí kó ṣàlàyé fún ọ torí pé àrùn ojú ni kì í ṣe àrùn ọ̀nà àfi láìpẹ́ ní ẹni tí ò rí náà òun lọ fẹ́ ra irú nǹkan tó ṣẹlẹ àti lé gbogbo ẹ down down down down tani pé gishu ọ̀nì khaltu so khilaba ọ̀nì pé kí alkadi abdulkadir fi saman kó parọ́ kó parọ́ kó price bákan náà àdíyà ọ̀nà ni kó kó pán nítòfẹ́ tà kó pán abóró ní tipa rẹ̀ ò ká di jẹnẹrétọ̀ nínú ẹ̀ pé jẹnẹrétọ̀ báyìí jẹnẹrétọ̀ yìí nke ilé ibà ló ṣe tó upstairs ni so ní downstairs a ní two apartment three three bedroom flat méjì nsàlẹ̀ méjì lókè àbá kọ́lá àti bá tún gbé kan kà á lókè sí yóò gbé so ẹni tí tó fẹ́ rà yóò ti bìlí fún pé ní ẹni tó fẹ́ tàwọn at least ó yẹ kó ti ní information better information lórí rẹ̀ tó bá wá rà bẹ́ẹ̀ tí ó délé tó tàn ẹ pé kí ni wọ́n gbé fúláàtì kan gan bìnú tí wọ́n gbé fúláàtì kejì nsàlẹ̀ káàtó máa sọ pé fúláàtì ìkẹta ìkẹrin so ó uh, ní right àti option of uh, uh, right to option only. ní bákan náà nǹkan tí ò tọ́ wàlá kìtìmánu àlùhàn yóò bẹ̀ so reputation tẹ̀dílé sónù wàlá halto dẹ̀mí in ìjẹ̀ yídìn mìjínsì yìí àpàtọ́ lẹ́ẹ̀kan wípé ní ríṣù òun ni halto ṣe mìjínsì yìí nǹkan náà ni ó mú ẹ̀wà pupa díẹ̀ àti èyí tí ò pupa díẹ̀ oró pọ̀ mọ́ra wọn èyí kan máa kéde pé ah, àwọn kìíní pé rísì méjì ni wọn kà bàbà tó ti ju àti tí ò tí ju ó dà pọ̀ mọ́ra wọn ìgbàdo ìdúnrin ó dà pọ̀ mọ́ ìgbàdo tuntun tó gíṣùnù àmà káltò dẹ̀ ní ibi jẹ́yídé òun náà gíṣù lòun náà gíṣù tó wọn pé gíṣù kó méjèèjì sínú ìbá àjẹkẹ́ kálítò rẹ̀ yìí pé ká ro nǹkan oríṣi nǹkan kan náà but wọ́n dáa jura wọn lọ ro pọ̀ gíṣù ni oríṣi tí èsì nǹkan náà ọ̀tọ̀ lélẹ́yìí ọ̀tọ̀ ní káwá dàpọ̀ nítorí pé bóyá jọra wọn lójú gẹ́gẹ́ bí gàárì àti ẹ̀gúsí lílọ̀ gẹ́gẹ́ bí epo pupa àti nǹkan mi tó tún jẹ́ epo pupa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n eléyìí kò tọ́ ẹni tó bá tà á ẹni tí ó bá tà ó ṣe jàǹbá ẹni tí tó rà á tó tó ń tàn bá padà mọ̀ wípé wọ́n ti ṣe jàǹbá òun ó ní ráìtì àti dá àwọn nǹkan òun padà kó sì kílèmù ìdá kó dá kíní padà kó gbowó ẹ àbí kó ní pé òun ó gba arshu anaxi difference tó wà láàrin kíní original àti irú nǹkan tí tó tà fún òun kọ́ọ̀là wàláyà júzù àyẹ̀kùtùmá min amúrí sílẹ̀ àti yìí mọ ìdáàdà kẹrọ̀hù kẹríàhù almukta gbogbo ntí ẹni tí ń tajà náà pẹ̀lú tóun bá sọ ẹni tí ń rajà kò láìkílè kó rà kó sọ ẹ̀rí ẹran yìí nǹkan kan ò ṣe lẹ́sẹ̀ lóòótọ́ tẹ́ bá fi rìn tẹ́ bá fi mú rìn láti bíi tẹ́ fi rìn five hundred meters so àfi kó dúró kẹ́ ẹ fún olómi gálọ̀nù kan so ẹ tún wá dúró bíi thirty minutes nítorí ti máa ń bá yín lọ bíbẹ̀ ẹ̀kọ́ àbúrò bá sọ eléyìí fún yàn ah ọkàn ó kọ pé irú ẹran ẹran tá à ń ń tà one kilo one and a half two kilometres táyé pé ní bàbá rin two hundred meters àáfọ̀dọ̀ ní lítà kan àáṣe do thirty minutes níjọ́ látọ́ wá fẹ́ débi tí tà ń lọ so kí ẹ̀ńtọ̀n kó wà lábáyé náà tí lèyàlẹ́kẹ̀ mọ̀nà hálàkà ní àbáyé náà tí ẹ̀wà yáhìá mọ̀nà háyà àbáyé náà tí ó bá rà yóò rà tí ó bá sì ní rà kó fi lẹ̀ àwòká náà zikiruhu àǹjásá lahu fi sàmánìmù. Hmm? Eh, ok angela ló wà níbí ẹ̀bọ̀tẹ̀ eh, eh, sorry kí mo pè ok abukasa yẹ abukasa náà ni sorry awukana zikiruhu abukasa ìzákun lọ xẹ́ra abukasa láwọn mi sámánì àmì tẹ́ pé ní tẹ́ tí yẹn bá dá kọ rẹ̀ kì í ṣe tọ́kàn ó kọ́ àti rà látara tó bá ti wá rí báwọn ẹ ẹ rí díìsì price rẹ o so àwọn yìí ń ọ̀n eh, láti ẹni tí ń tajà gbọdọ̀ dárúkọ gbogbo irú àwọn nǹkan wọ̀nyí wọ́n dárúkọ gbogbo irú àwọn nǹkan wọ̀nyí so àwọn eh, àwọn tá a kàkà rẹ̀ gbogbo àwọn eléyìí máa ń pè ní eh, àwọn nǹkan tí ò tọ́ nínú kátàkárà ní ìta bá ń ṣe.